أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. bákan náà la tọrọ àlékún ìkẹ́ atige fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àtìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà ta nteli tẹ̀lé lánàá wọn títí dijọ́ gbèǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. So -so. ìmọ̀ọ́nì òdodo tó tọ́nà dárìn àdìsọ́kàn tó múnádóko téèyàn ó fi jẹ́ ní tí ó wọ àlìjánná fèrèdáùs ọlọ́run fi ta wá lọ́rẹ o àwọn àdìsọ́kàn bú tọ́jẹ́ tójú dúdú tàìmọ̀kan tí ọba lánàá tọ́lọ́n tànábì rẹ̀ sallallahu alaihi wa sallam mọ́ ọlọ́run yàwá yàwó ẹ̀yẹ́rúsìn ọlọ́run eléyìí ní akida class níbi tá a ti máa ń yanjú mọ̀sá ìlú àkọ́díyà àwọn tó bá ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo àdìsọ́kàn òdodo tó yanrantí tó lálàáfíà abala tí a yanjú lọ òun ni almas alatulẹ̀kọ́ misatu wa abala karùn-ún ó lé ní àádọ́rùn-ún nọmba ninety five tàbí abala karùndínlọ́gọ́rùn-ún nínú tírà masa ilul jahiliya masa ilul jahiliya ti àfàwà sheikh muhammad bin abdul wahab òun láti ń sọ àwọn in tó ní í ṣe pẹ̀lú ìwà ojú dúdú àdìsọ́kàn tí ọ̀dà ìgbàgbọ́ tìjà ìlíyà tí èsè gbàgbé ìtọ́ba ti Islam òdodo mu eléyìí ni ó jẹ́ part thirty two apá kejìlélọ́gbọ̀n ìjókòó kejìlélọ́gbọ̀n rèé tá a fi ń ṣàlàyé tíra màsá ìlúlìjà ìlíyà kọ́lọ́njẹ́ wúlò fẹ́ni tó ń sọ àtàwa ibi tá a dúró ni pé ara àwọn màsá ìlúlìjà ìlíyà òun náà ni tààyírù rọ́júlì bímọ fi gọ́ìrì yìí kọjá sí wípé ọmọnìyàn kan yóò máa wá yẹpẹrẹ ẹnìkan yóò máa yọ àléébù ẹnìkan pẹ̀lú nǹkan tó mọ̀ pé ń bẹ lára ẹni tó yàtọ̀ sí i jẹ́mọ́ yé ọmọ lajọ ń sọ̀rọ̀ àlébù tí ń bẹ lára bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ àwa ń fi bu ọmọ ìyàwó là ń bá sọ̀rọ̀ ìyàwó òun là ń sọ̀rọ̀ àlébù tí wá ń bẹ lára ọkọ àfi wá ń bu òun la fi ń la fi ń yẹpẹrẹ tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀gbọ́n là sọ̀rọ̀ àbúrò ní sì máa jalè làwa ń fi àléébù ara àbúrò hmm, làwa ń fi yẹpẹrẹ ẹ̀gbọ́n irú ṣe sí ara ṣe sí jàhìlíyà ni ìyẹn làáfàá ṣe mú hadith àáfàá wa ma'ruf bunu suwaid wàlà hadith mọ̀kọ́rọ̀ john fi sọ̀hí àìní àdíìsì yẹn àdíìsì ìmáàmù wa Bukhari àti Muslim ní kọlọmbà ní kẹwọn níbi tọ́já sí wípé ó ní làkìtù abázarin bèrọbázátì àwọn pàdé sàábé pàtàkì abúzárì algifari radiyallahu anhu sàábé pàtàkì ni sàábé ńlá ni ìgbà tó wá ṣẹlẹ̀ tí. Si, wọ́n pàdé àáfàá wa Abu Dharri ní ààyè kan tí ń jẹ́ rọ́bázàì fàkọ́ọ́làlì àáfàá wa wọ́n wá wa Abu Dharri wá sọ fún mi pé ìní sàbábí tòrọ́ julan ọkùnrin kan mà ní àjọ ń búra wa èmi ń bu ó ti di fa àlàbáhùn ó ti ń sọ pé èmi ń bu òun náà ń bu mi ni àwa méjèèjì lájọ ṣáraka lájọ kópa ń bẹ̀ ìní sàbábìtù rọjúlá èmi àtọkùnrin kan lámàjọ ń búra wà hmm? kí ni tí ó ṣẹlẹ̀ fàáyárìtùhù bí omi ìyá rẹ̀ ni mo fi bú ni mo fi yẹpẹrẹ rẹ̀ ìwọ ọmọ ìyá aṣẹ́wó yìí ìwọ ọmọ ìyá abúra yìí ìwọ ọmọ ìyá ọlọ́run gígùn yìí ìwọ ọmọ ìyá rọ̀pọ̀tọ̀ tíyà rẹ sanra òfò ìwọ tíyà rẹ tínrín àlùsì ìwọ tíyà rẹ ti máa dẹnu lẹ́yìn gbogbo orú àwọn nǹkan tó jọba ó kọ́mọ̀ nílẹ̀ yorùbá tiwa náà ìyá ọmọ ni wọn jọ ń sọ̀rọ̀ náà jọ ń búra wọn ọ kẹlọ fìyà rẹ̀ buru. lanabi sọlọlọ ala'arọ asala nwa n so fọ fún àbáwa abuzari njọ na gbe a ahà ah, ire abuzari inakamuru n fi ka jahiliya iwa jahili ka iku olara rẹ iwa ojú dúdú iwa imakan ise si a imakan ka iku lara rẹ rara ẹ̀kọ́ pọ̀ nínú àdíìsì yẹn nínú ẹ̀kọ́ tó wà ńbẹ̀ ni wípé bó ṣe wù kéèyàn jẹ́ ni ọlọ́run tó ẹni ọlọ́run làáfàá wa Abu Dhari al-Ghifari tọ̀bí Allah ẹ̀ ń bá kàwọn àdíìsì wọn mi àtàwọn ọ̀rọ̀ míì tànàbí tún sọ fún wọn èèyàn dáadáa làáfàá wa Abu Dhari al ni kọ́lọ̀ǹba níyọnu sí wọn sàbí ọmọ àlùjá náà olóríire ni wọ́n sóòtọ́ ìgbéyàn ṣe jẹ́ ọlọ́run tó èèyàn lè níbi ìkan ó ti ṣàṣìṣe téèyàn lè má mà pé ọ̀dà àbẹ́yàn tiẹ̀ lè mà pọ̀ yé kọ̀dà kọjẹ́ pé èṣù ọgọ̀ lábá èèyàn tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ e gan àwọn nǹkan lè ṣẹlẹ̀ téèyàn ló bá gbé ah, mo ṣe ti ò dà ti gbọ́dọ̀ tún ní àwọn tí wọ́n máa pè èèyàn sákèésì pé èèyàn lọ tún fọ́ọ̀lù ibi tọ́lọ̀ ọ̀fẹ́ lọ anabi sallallahu alaihi wasallam ló kúrò padà pé n tó ń ṣe yọ ọ̀dà ìwà àtàbúrò lẹ́jọ́ ń jà ọwá ń yọ àlèébú ẹ̀gbọ́n kò lè dọ̀mí fún ẹ̀gbọ́n rẹ̀ náà máa kí ló lo àbúrò lẹ́jọ́ ń sọ̀rọ̀ kí lọ́ọ́ kan ẹ̀gbọ́n bẹ́ẹ̀ so gbogbo orú àwọn ṣe sí káwa náà sọ ṣe ká sọ ṣe gan kọ́lọ́wọ́n bá àlékí ọlá kó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe. alimọ́sí alátùsàdísàtù wà tẹ̀sán àáfàá ní iṣu no nọmba ninety six nínú mọ̀sá ìlúlìjà ìlíyà àwọn àṣesí àwọn awọn àwọn àdìsọ́kàn tó jẹ́ ti oju dudu ti ọba tọlọ́n tànàbí sallallahu alayhi wa sallam lọ. ara ẹ̀ ní aliftikharu bi wilayatil bait kéèyàn ọmọ si ràn kéèyàn máa ṣe ìgbéraga lórí pé òun lòun ní kápá lórí ilé àbí tó bá tún jọ mọ́ dúkìá pé àwa láńlọ́ọ̀dù ẹ̀yin ayálégbé ẹ̀yin tẹ́yìn ìkọ́lé èèyàn ní kápá ni èèyàn ní ìdarí lórí ilé kan kó wá máa fi ṣe kó máa wà proud kó wá jẹ́ pé látara pé ó ń ṣègbéraga ó ń ṣèyànràn yìí yóò máa wá àwọn tí ò tí ì nírú nǹkan yẹn ẹ rí i pé ilé náà ló ń bí ó lè ṣẹlẹ̀ kọjá kí mọ́tò náà lè yàn ní pé kò lè dùnmí fún ẹ̀rìn ṣẹ̀kú ni ẹ̀ yàlégbé kú ni ẹ̀yin olòṣì ah, gbogbo àwọn nǹkan yìí máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀ Yorùbá náà ká sọ́ra so àwọn ìṣesí ìjà ìlíyà máa jọra wọn so àwọn ìjà ìlíyà yìí náà ń bẹ Yorùbá tí ètàn àwa táwa jẹ́ mùsùlùmí ká sọ́ra ọlọ́run ní kọjá pé o ti kọ́lé oníkàpá lórí ilé kò nídìí kọ́ máa fi ṣe yan rànà ó máa fi ṣègbéraga a máa fi proud kí o nídìí ẹ̀ fàdámà wúmọ̀lọ́ ọlọ́run wá bú wọn ọlọ́run sọ fún wa pé n tẹ́ ń ṣe ọ̀dà zámà wúmọ̀lọ́ ọlọ́run jẹ́ òye wọn pé n tẹ́ ń ṣe iṣẹ́ abúlé mu yín lórí ẹ̀ akọ̀ndẹ́mu ẹ̀ akụrụ ojú sí ọlọ́run wá ń sọ ilé ní Suratul Mu'minun Quran chapter twenty verse 67 ọlọ́run bá ń bá àwọn ọ̀rọ̀ kan bọ̀ ni ọwá ní ẹ̀rọ taa tá ń sọ̀rọ̀ wọn yìí mustakbirina Sami samiron tahjurun wọ́n máa wá ṣègbéraga sí pẹ̀lú rẹ̀ wọ́n ma ṣègbéraga sí àwọn àáfàá ní mustekbiri náà bí ọ̀nà méjì làwọn àáfàá fa lọ àwọn kan fa lọ bí kaaba àwọn kan dẹ̀ fa lọ bí alukur'an torí téèyàn bá wo àyà sixty six tó ṣáájú ẹ̀ ọlọ́run ní kọ́díkánà àyà ti tutla aleikum ṣebí wọ́n ti ń ka àwọn àyà àwọn kùránì àwọn àmì èmi ọlọ́run wọ́n ti ń kà fún yín fàkúntùmù aláàkọ́bì kún tàǹkìsù ẹ rí i pé àyà tí àwọn àmì ìmí ọlọ́run àwọn àyà ìmí ọlọ́run àwọn kan náà àwọn mọ̀fàṣírù wọn ni mustek bèrè nàbí wọ́n wá ṣe ìgbéraga hmm, sí kúra ní ọ̀rọ̀ ọlọ́run àwọn kan ní káàbà ní ilé ọlọ́run sáàmì rọ wọ́n wá kóra wọn jọ lálẹ́ wọn máa pa àlọ́ wọn máa sọ àwọn àtàn rọ́ àlọ́ ò àlọ́ àwọn tó rí bẹ́ẹ̀ àwọn tí ò rí bẹ́ẹ̀ wọ́n máa wá sọ tọ́jẹ́ pé tahajurun lẹ́ni tí ó máa sọ ọ̀rọ̀ kọ̀bákùngbè àwọn ọ̀rọ̀ bú wọ́n máa sọ lẹ́nu àti gbogbo tó lè bá káwa náà máa sì yànnà pẹ̀lú nǹkan kan tọ́lọ́ ní kí a ní kápá lórí ẹ̀ tá a máa wá fi ṣègbéraga a máa fi ṣe ìyànà ìjọra ẹni lójú táàmù wa sọ̀rọ̀ bú sáwọn èèyàn míì àwọn àáfàá wa ní ara ìṣesí jàìlíyà ni tó yẹ kí mùsùlùmí òdodo tó kó ṣọ́ra fún. alimọ́sàlátù sábẹ́ àwa tìṣàún òun náà ni alifti kharu bi kaunihim duriyatala anbiya àáfàá lára àwọn ìṣesí àwọn jàìlíyà àwọn aláìmọ̀kan ojú dúdú lárúbáwá yìí ara ẹ̀ náà ni wípé wọ́n máa ń tún ṣèyànrà wọ́n máa ń ṣe fáàrí wọ́n máa ń ṣègbéraga ìjọra ẹni lójú ìjọra ẹni lójú lórí kíni wọ́n máa ṣe ìjọra ẹni lójú àṣẹ ráwọn táwọn wò yìí àwọn jẹ́ àrọmọdọ́mọ àwọn ànábì ọlọ́run pé tá a àwọn wàtàwárí Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá a bá ń kà pé uh, muhammad na abdullah bụ hashim bùnà abdulmutalib na kìnnìkan kìláb àmọ́ wá kà lọ wọ́wọ́ àmì ti ismail bùnà ibrahim a wà ní ara àrọ́mọdọ́mọ ọlọ́run ismail aleyhisalaam tóun náà jọmọ ànábì ọlọ́run ibrahim kọ́lọ́mbà ní kẹwọn ẹ̀ ń bá ti kàtàn yẹn yóò torí nabi wa Ibrahim alayhi salam ìyàwó méjì ìyá wa Hajar Egypt wọ́n ti fẹ́ wọn lárúbáwá làwọn ìyá wa Sárọ̀ ọmọ Israẹli làwọn ànábì Ismail ìyá wa Hajar tó jẹ́ lárúbáwá wọn bí wọn ànábì wa Isaac ìyá tiwọn ìyá wa Sárà ọmọ Israẹli làwọn so àtàrà láìnéèjì ànábì Ismail alayhi salam lànàbì wa Muhammad ti jáde sallallahu alaihi wa alihi wa sallam wọ́n máa wá tún ṣèyànràn wọ́n máa ṣègbéraga ìjọra him lójú bìkáwó nìyí zúríyàtàlà àǹbíyà tí àwọn tẹ́ ń wo àrọ́mọdọ́mọ àwọn ànábì ọlọ́run làwọn fàátà lọ́wọ́ bẹ kọ́ọ̀lì ọlọ́run wá mú ọ̀rọ̀ rẹ̀ wà náà Qur'an kí ló ń ṣe yín gan tilka ummatun qad khalat làámọ́ kásábà ti wà lákùn mọ́ kásábẹ́tùm sẹ́rí èèyàn jẹ́ àrọ́mọdọ́mọ ànábí ọlọ́run àrọ́mọdọ́mọ gan ti jìnnà jù kí bàbá rẹ̀ gọ́ọ́jà ànábí ọlọ́run kò ní kọ́ ọmọ ìwọ náà o nínú tí ò rí dọ̀rọ̀ bá lọ́wọ́ mọ́sàlá dínà káfàrú àtàlùtọ̀. كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما ẹ̀rí pé tẹ́ ẹ bá wo àwọn ànábí ọlọ́run méjì pàtàkì ọlọ́run bá ń sọ yìí alẹ́ yìí mọ́ sọ́la àti wọ́sálà ànábì Nuhu ìyàwó ẹ̀ ya tọ́ọ̀gì ọmọ rẹ̀ ya tọ́ọ̀gì ànábì Lútù alẹ́ ìsọ́la àti wọ́sálà ìyàwó ẹ̀ gbẹ́rù gbọ́n ọjọ́ mọ ànábí ọlọ́run dàrẹ́ẹ̀tì kó o jẹ́yàwó ànábì ọlọ́run direct kò tó fákàrò àti kí wọ́n gan jẹ́ pọ̀ tẹ̀lé ìtànà bí ọlọ́run yẹn tó mú wá fún àwọn èèyàn rẹ̀ tó o bá ti tẹ̀lé ìwọ gan wà ní àwọn tí ó jìyà tó bá dijọ́ gbéǹde ìyẹn ń tọ́lọ́wọ́n bá ń sọ àwọn àti bọ́n ṣe ń àwọn ọmọ wọn so ti yé bá ní ìsìn so gbé ìwọ ọ̀yà ò ń bá ṣe báyìí tí ń bá ṣe báyìí kí lẹ́mọ̀ sìn lẹ́yìn mi ọlọ́run ní ibi rọ́bù aslim kọ́lá aslam tó lè rọ́bì láàlámì àwọn ọ̀rọ̀ ń bọ̀ lókè o so ti wàmọ́ yẹrẹ gabu amí láti ìbẹ̀rọ̀ yìí náà ìlà wàlàkọ́dí stọ́fà iná òfin dúníyà wàyí náà òfin làákìrọ̀tì lámìnà sọ̀lẹ́hìn ìdí kọ́lá làwọn rọ́bù aslim kọ́lá aslam tó lè rọ́bì làálàmì wàwà sọ́bìà ibrahim banihi wàyàkúbù yábàníyà iná lọ́ọ́ astọ́fà làkọ́mọ́dín.

nígbà tí ikú dé tó fẹ́ pa ànábì ọlọ́run Yakubu alẹ́ sọlá tó wọ́sàlà tó wá ń sọ fáwọn ọmọ ẹ̀ pé kí lẹ́ẹ̀mọ̀ sí ti máa kú ganan lẹ́yìn kí lẹ́ẹ̀mọ̀ sí abudu ìlà aka wa Ismail wa Isaac ọlọ́run ọba bàbá rẹ̀ ọlọ́run Ismail Isaac tó ìlà ìlà ọlọ́run ẹ̀yọ kan gbogbo kẹ́nìkan máa ní ṣé kírísítẹ́nì tiẹ̀ àbí kírísítẹ́nì ọlọ́ ṣé mùsùlùmí mùsùlùmí tiẹ̀ náà àbí mùsùlùmí ọlọ́ àní gbogbo ẹni tó bí ilé kú ẹni tí ọba ti kú á dákẹ́ torí àwa gan ọmọ kú tí ó pa wá àmọ́ ọlọ́jà wa náà tán sórí Islam àdúrà tá a lè má ṣe gbogbo ìgbà nù ọlọ́run àpòwújọ́ tá bá wa bọ̀ já wa bọ̀ mùsùlùmí òdodo wàláhì ẹni tó bá kú ń pọ̀ ọlọ́run ní ń pe ọlọ́run yóò sórí ibú ayérayé ni o yóò rà nù náà ni o ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ o iná lẹ́bí iná káfàrú min alìlẹ̀ kìtàbí wal mushrikina fi nari jahannama khalidina fiha abada gbogbo ẹni tó bá ti lè mú nǹkan mi lẹ́yìn ọlọ́run yọ ọ̀rà náà ni o ẹ bá ń pe jésù lọ́lọ́run tó kú lórí ẹ̀ yọ ọ̀rà náà ni o ẹ bá ń pọ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run mímọ́ yọ ọ̀rà náà ni o ọlọ́run ṣàánú wa o. ọlọ́run wa ni tìlíkà ọmọ tó ń kọ̀ dé kọ́ láti ọlọ́run ṣe é dí gbogbo àwọn ànábì ọlọ́run tó àti dá kọ́ ọlọ́run ìjọ kan ni wọ́n ìjọ pàtàkì ni wọ́n. Hmm. làhámà kásábàtì wà lákùnmọ̀ kásábìtún ṣe ráwọn ànábí ọlọ́tọ́ ti lọ́yẹn ní tí wọ́n ṣe ni wọ́n gbà ládàá tiwọn o má fi bàbá rẹ proud o bàbá mi ló mùsùlùmí wọ Saudi Arabia màmá mi ló mùsùlùmí wọ ilẹ̀ Yorùbá yìí tán ní gbogbo eléyìí o so ti yé tílíkà umar tó ń kọ́dé kọ́lá bàbá rẹ ti lọ o màmá rẹ̀ ti lọ o làámà kásábàtì táwọn ṣe ni wọ́n gbà ní tí wọ́n ṣe ni wọ́n jẹ ní tí wọ́n náà bá ṣe lọ́ọ́ jẹ làámà kásábàtì wà lákùn má kásábìtún sọ̀rọ̀ yìí lẹ́yìn náà wá kú láyé ntẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀jẹ̀ wà látúnṣe àlùna àmọ́ kánú yàmọ́nù tí wọ́n wà bí wọn ò ní bí wọ́n pa pé kí ni tí wọ́n ṣe wọn ò ní bí àwọn bàbá rẹ tó lọ yẹn nípa tiẹ̀ wọn ò ní bí wọn náà pa tiwọn kálukú ni ó ní tó bá ṣe so torí náà a gbọ́dọ̀ máa gbọ́ yé kì ṣe tá a fi máa proud níbo ṣe wo àwa yìí aliftikharu ah, bi kauni imduri yata lambiya wọn a máa proud pé àwọn tẹ̀ ń wò yìí o ọ̀rọ̀mọdọ́mọ àwọn ànábì ọlọ́run làwọn ò hàn bẹ́ẹ̀ ṣe ń wá ilé wa ilé àfáà ni bàbá wa ni àáfà alimi ló mùsùlámù wọ lọ́rin o bàbá wa làáfà wa bá ń délé ló mùsùlámù wọ bàdàn o bàbá wa ni ṣéwù kòbókò àbí ṣéwù pankẹ́rẹ́ òun ló mùsùlámù wọ áfíríkà gbogbo eléyìí ìtàn ni o kí ni ìwọ ṣe làhámà kásábàtì wàlákùnmá kásàbìtàn ní ṣe ni wọ́n dé bá wọn ju ọlọ́run tí wọ́n náà ṣe ló dé bá torí náà kálukú wa ká mọ̀ máa dúró lórí past glory ṣe ń tí wọn náà fi lọ bọ́ lọ́n dáadáa ọlọ́run já bọ̀ dáadáa o Suratul Baqara Quran chapter two verse one thirty four. al-mas'alatu tu wa tis'un àáfàá ní àlámọ̀rí ẹlẹ́kejìdínlọ́gọ́rọ̀ àáfàá ní àlámọ̀rí ẹlẹ́kejì ọdínlọ́gọ́rùn-ún iṣu ninety eight nínú àwọn mímọ̀ sá ilé ìjà ilé ìjà nínú àwọn ṣe sí ìgbàgbọ́ àdìsọ́kàn bú tójú dúdú iran òun ni àlèftìkọ́rù bí sọ̀nà ìhìn kàfíìlì àhàlì rìhìlátẹ́yìn àlá àhàlì làhárùsì àárín nídìí ká gbọ́ yé dáadáa gan ládẹ̀ fi parí lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run fẹ́ẹ́rí wọ́n tún máa proud wọ́n máa ṣèyànràn ìgbéraga ìjọra ẹni lójú pẹ̀lú àwọn iṣẹ́ tán bá ń ṣe some of our our ni professional welders our ni professional tailors àwọn eléyìí ni expert medical doctor àwọn eléyìí ni àwọn olùta búrẹ́dì tó kí pọ́pọ́ iṣẹ́ tí wọ́n tó ń ṣe ẹ̀jọ̀ occupations kí ló tó fa ìyànrà ń bẹ̀wọ̀n ìyànrà ìgbéraga ìjọra ẹni lójú wọ́n tó ń fi àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n tó fi ń ṣègbéraga àáfàá ní àsọ̀nà ìwòyàn náà ní yàlẹ̀ hírọ́fù wàlúùlùmù wàlúfùnún àdùnìyàwìyà àwọn iṣẹ́ àbáwọn àmọ̀ àbáwọn different fields disciplines tó jẹ́ tilẹ̀ ayé táwọn èèyàn wà tó ti yé àáfàá sọ pé wà mílíkì sọ́nìlì jàìlíyà annahum inkanu ala hirfatin wa sana'atin wa ilmin fa yìí ní ìtàfàkàrú nàbíyà wọ̀yàtà aláwọ̀nà àlàlàkọ́lk àáfà lára ṣe sí àwọn jàìlíyà òun ni pé pé wọ́n ń ṣiṣẹ́ kan wọ́n mọ̀ nípa aṣẹ́ kan àbí wọ́n nímọ̀ kan tó jẹ́ pé ẹ́sípáàtì ni wọ́n bí ìmọ̀ yẹn wọ́n mọ̀ wá fi ṣe yàtàfà àkàrú nàbíà wọ́n mọ̀ fi ṣe yanra máa fi ṣe jọrọ ẹni lójú ìgbéraga wọ́yàtà aláwọ̀nà àlàlàkọ́lk wọ́n tún máa fi bùgà fáwọn ẹ̀dá ọlọ́run wọ́n mọ̀ fi sọ pé àwọn làwọn dáa ju àwọn làwọn ga ju àwọn làwọn sórí ire ju àwọn ẹ̀dá yòókù lọ so àáfàá nígẹ́ bọ́lá wọn bá ka mọ́ dúkìrọ̀ àwọn Kùrẹ́ṣì gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé wá ń pa àwọn Kùrẹ́ṣì so ti yé àwọn tọ́já sí wípé àlẹ́bí náà ṣóhìrú bìtìjára tó yẹ pé they are popular with business táwọn fi gbajúmọ̀ ni pé káràkátà wàkánná tí làwọn múrẹ́sílà tá ní tìjàrìyà tá ní wọ́n dẹ̀ ní okòwò méjì tó jẹ́ pé business trips two business trips wọ́n ní ìrìn àjò méjì tán máa ń ṣe fún okòwò wọn ríhìlà tó ń fi ṣìtá ìlàlẹ̀ yàmà wà ríhìlà tó ń fi sọ́ìf ìlà sham wọ́n ní ìrìn àjò tán máa ń ṣe lọ sílẹ̀ yaman àti ilẹ̀ ṣáàmù ìkan nígbà òru ìkan nígbà ọyẹ wọ́n mọ̀ wá fi bùgà fàjà àlú yàtàkìrú náà bí ìmọ̀ àlàálẹ̀ làárọ̀ wọ́n mọ̀ wá fi yẹn bùgà fáwọn tó bá jẹ́ pé bí àgbẹ̀ iṣẹ́ oko làwọn ń ṣe àwọn falahin èrè ẹ̀yìn àgbẹ̀ ẹ̀yìn àgbẹ̀ àgbẹ̀ ara ẹ̀rọ̀kọ̀kú ni ọ̀rá wa àwọn tó yẹ pé àwọn lówó àwọn táwọn máa ṣèrìn àjò kí ẹ̀yìn aró oko tá ìkú òní ibì kan yìí wọ́n tún ń fi iṣẹ́ ṣègbéraga ṣé ẹ rí tó lè jọ́ lónìí náà wọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ṣúdẹ́ǹtì náà ẹ̀yin tẹ́ ẹ ṣe yorùbá àwa tá ṣe medicine ẹ̀yin tẹ́ ẹ ṣe islamic studies àwa táwa ń ṣe fámásì eh, sẹ́ẹ̀rí gbogbo àwọn nǹkan tí kálukú wa ń ṣe ìtọ́ pàtàkì jù òun ni ká fi wúlò fún Islam ẹ̀sìn ọlọ́run ọba àlekèọlá ẹni tó bá já sí pé ìtọ́ pàtàkì sí òun ni ìgbéraga tó fẹ́ rí ń bẹ̀ ẹni tó bá já sí pé ìtọ́ pàtàkì sí òun ni pọ́ máa fi ṣe ìyànda láwọn èèyàn lè rí kọlọ mọ̀ pé òun fúnra òun o ìmúró ń fi í jà ìlìyà kọ́mọ̀ fi já ìlìyà sí ń bẹ àrò òun àáfàá nírú nǹkan tí wọ́n wá máa ń ṣe àwọn oníkóṣòwò àwọn olùlà wọn sí pé àwọn dáa ju àwọn oníṣẹ́ ọwọ́ lọ àwọn oníṣẹ́ ọwọ́ lè rí àwọn dáa ju àgbẹ̀ lọ kálukú sáwà ń ṣègbéraga pẹ̀lú tí wọ́n ń ṣe sọ̀rọ̀ mi yé ní ẹ̀sìn àáfàá ni ẹwọ́rú bọ́lọ̀ fi gbọ́rọ̀ wá pé kọ́là yìí nàmá wù tí tu wà ilmi indi tó tí ní sìgbà sórí ní <laughs> ìmọ̀ táwà ní lọ́jọ́ wọn fún wa so irú nǹkan yẹn rè yóò máa túmọ̀ sí pé èèyàn ń kéré yóò pé èèyàn jọrọ èèyàn lójú ìṣesí àìmọ̀kan ìṣesí ìjà ìlíyà ojú dúdú òun ni so bí ní ramana á bẹ̀rẹ̀ ní mas'ala mas'ala tó wati sa'un 99 láti bẹ̀rẹ̀ ní ẹ́písòdù tí ń bọ̀ kọ́lọ́n kó sọ wa nǹkan náà fìlẹ̀ omori bakiya subhanakallah umar hamdik ashadu an ila ila illa salamu alaikum wa rahmatullahi wa barakatuh